صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار على قسم الله أطرائك أدي بقوة محمد وهو أرى إلينا النبي àwọn sọ̀hábà rẹ̀ gbẹ̀rẹ̀ tí ó gbẹ́kẹ̀lé ìlànà lẹ́yìn sọ̀mọ́ ọ̀sánlẹ̀ pínítọ̀ ìdúró ti di ọjọ́ gbẹ́ndé àgbẹ̀yàmà abẹ́rẹ́ ń kókè jẹ́ sí àtọ̀rọ̀ lórí kókè àríwá. ترى الوجيه في عقيدة السلف الصالح أهل السنة والجماعة في àmọ́ ká ní àwọn ọjọ́ friday nínú gbogbo ojúmọ́ àgbáyé ibi tí àkàdé wọn náà ní pé ata tawhid rububiyyah àwọn bí aṣègbọdọ gbà wípé àwọn iṣẹ́ tọ́lọ́ wọn máa ń ṣe nǹkan kan ní kò lè ṣe ẹ̀dá ìyẹ̀kan ò lè ṣe é àlejò kan ò lè ṣe é kọ́dà àmàlẹ́kà kọ́dà àlẹ́bí ọlọ́run ọba kátó wá ní wòlíì ṣe tó lè ṣubú àwọn iṣẹ́ tọ́lọ́ ọba wọn ṣe àfọlọ́run nìkan ní èyí àwàkà tàwùsíìdì بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله تعالى توحيد الألوهية هو إقرار الله تعالى بأفعال العباد ويسمى أيضا توحيد العبادة فمعناه الانتصاب الجازم لأن الله سبحانه وتعالى هو الإله الحق ولا إله غيره وصل معظم سواه باطل وإفراده تعالى بالعبادة والخضوع والطاعة المطلقة وألا يصرف به أحد كائنا من كان ولا يصرف شيء من العبادة لغيره تعالى كالصلاة والصيام والزكاة والحج والدعاء والاستعانة والنذر والذبح والتوكل والخوف والرجاء والحب والإنابة والخشية والتذلل وغيرها وغيرها من أنواع العبادة الظاهرة والباطنة وأن يعمل الله بالحب والخوف والرجاء جميعا وعبادته ببعضها دون بعض الضلال قال الله تعالى قال الله تبارك وتعالى الله آخر لا برهان له به فإنما حكايه عند ربه إننا نحب الكافرون لا èyí tí a fẹ́ tà nínú tafsir ní èyí tó ṣàlàyé ní ìjẹjọ wípé nǹkan tí mùsùlùmí tí kò gbọdọ̀ máa ń mọ̀ nípa rẹ̀ òun náà ni àwọn nǹkan tí a ń kà yìí wọn là ń pè ní àkéyà àbùsọ̀gàn tí èèyàn bá fi padà sọ́dọ̀ ọlọ́run ọba sára ìrùdó àwọn nǹkan tí àwọn ọ̀rọ̀ yìí kó yé èèyàn ó sì jẹ́ pé nǹkan tí èèyàn ń lò ní ẹni yẹn kò ní rí ìrọ̀rùn lọ́dọ̀ ọlọ́run o kò ní rí ìrọ̀rùn lọ́dọ̀ ọlọ́run. ìlànà àlàyé bí ìyẹn bá ṣe lágbára máa ẹni tí wọ́n máa ń ṣe wá sí ọgbọ̀dọ̀ ṣe bí àlàyé bó ṣe máa ń ṣe tó tí ó fi yé àwọn èèyàn kó padà wá sí lè dé àgbọ́yé wọn ẹni pé kó padà wá sí lè dé àlàyé tí nǹkan yẹn ó fi yé wọn pàtàkì jùlọ tó bá jẹ́ pé àwọn nǹkan yẹn ó jẹ́ nǹkan tí èèyàn tó ń fojú rí èèyàn fojú rí torí ń gbà ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ńlá ní kò dáa ẹ lọ́rí táwọn afọ́wọ́n ṣàlàyé rẹ̀ àmọ́ wọn ò ní jẹ́ kó yéèyàn kò ní jẹ́ kó yé àwọn yẹn dáadáa tí ẹ máa mọ́tò jí wọn nínú kí ó tí àwọn ọmọ náà ni kí ó tó wà nílẹ̀ ẹ̀ yorùbá àbíká ló lérò lọrin tí wọ́n máa ń pààyàn ní kí ẹ kọ kí ó pè nǹkan ní ọ̀dà àmọ́ òun ní jẹ́ kí àlàyé rẹ̀ kó yé yín pé irú rẹ̀ rere yìí o olóṣèlú kí ó fẹ́ lọ fún ní mẹ́rin àti akẹ́rẹ́ ìjìnlẹ̀ bẹ́ẹ̀ níkà kí gbogbo ẹ̀ tí ní bá àwọn akẹ́rẹ́ yìí àwọn tí wọ́n pẹ̀sùn yìí lè kí wọ́n ní àwọn adágbígba wọ́n lè gbogbo ẹni tí bá wọn lọ mọ́tò adágbígba àwọn àrọ́fáì àbáwọn adífá àwọn tó máa ń dífá wọ́n ní ẹni yẹn pàpàdé kẹfọ́rọ́ bí lọ ẹ̀rọ bí lọ ẹ̀rọ Muhammad á ẹni yẹn ti ṣe ìgbòmítà lẹ́yìn sọ ẹ̀sọ́ akọ pé àyínlọ́dọ̀ káyìn ibi ayélujára adágbègbà ibi tẹ́lẹ̀ rẹ̀ wà ń mú ni pé àwọn bàbá olówó bí wọ́n wà ní Ògbómọ̀ṣọ́ náà ni ibi àwọn tó máa ń wo fá wọ́n ń bẹ ní sàwó ìgbà wọn ni tó ṣe ẹ̀fọ́ yẹn ti kà wọn wá ní jẹ́ yẹ ní pé ẹni tí ń wo yèpẹ̀ náà gáà nínú lòun náà. tó ibi ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lò yẹn tùlọ rẹ làwọn tí wọn ń gbìyànjú láti sọ lórí ẹ̀ máa ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ tó ṣe al-uluhiyya yẹn gbọdọ̀ padà wá sí ìsàlẹ̀ yẹ́nyẹ́ tí wọ́n máa fi àpèjúwe lè الشيخ عبد الحميد بن عبد الله الأثري أحسن الله إليه ولتنجد توحيد الألوهية يرقي الشيء الله لك شسو نبي إجابة فور ولي هو إفراد الله تعالى بأفعال العباد ولكن الشيء الله لك نبي شتي أو من يتابع شميل جوثين ó jẹ́ pé ìjọsìn wa ọlọ́run bá nìkan oṣù láṣẹ fún gbogbo ìjọsìn wa ọlọ́run bá nìkan oṣù láṣẹ rẹ̀ kọ́. ويسمى أيضا توحيد العبادة توحيد الألوهية هنا من جاء توحيد العبادة يعني كيف يشير الله على توحيد ìjọ sìn ọbẹ̀ sin ọlọ́run sin ọlọ́run ọba nìkan oṣù tọ̀ ṣéèkì ní ọ̀nà ìdáhùn wọ́n ní ìtumọ̀ tí ń jẹ́ tàwíṣídò ìbádà òun náà ni àǹtẹ̀ẹ̀tì kọ́ọ̀dù ìjà bímù òun ni àdìsọ́kàn yẹn yẹn tọ́ba ní èèyàn jáde pinnu yẹn yẹn. yẹni pé kí ọ̀rọ̀ kó dára lójú yẹn yá ìkéde anáwó asọ̀rọ̀ ṣáná hó wọ́tà ẹ̀ẹ́dá bọ́lá wọn bá tí ọlá rẹ̀ ga owó ìlà olùhàpò wọlé ìlà àgbáyò kí ọgbà pé ọlọ́wọ́ bá nìkan oṣù ni ọba táwọn ń sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ìlà olùhàpò wọlé ìlà àgbáyò. kí wọ́n ti gbà púpọ̀ tẹ́lò ní tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sẹ̀ àfọlọ́wọ́ ọba nìkan oṣù ẹ̀sùn ògùn mẹ́ta ń kà yìí yọ́n máa rí pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àbí ibi àá tani wà ní gbélé yìí gbọ́ tani wà ní gbélé yìí tọ́lọ̀ nìkan oṣù làwọn ọdún sí kọ́dà wà láàmú ẹ̀bùdì sìwá ọ̀hún ọ̀kúlùmọ̀ ẹ̀bùdì sìwá ọ̀hún bá ọ̀hún gbogbo nǹkan táwọn èèyàn máa ń sìn tí kì í máa ṣe ọlọ́run ọba irọ́ wù ní nǹkan yẹn. tó o túmọ̀ sí pé nísìnyí tábàárí ẹni tí ń sin ọba dáná a lè irọ́ gbá lọ́dọ̀ ń sìn ẹ̀sìn irọ́ ní ń sìn tábàárí ẹni tí ń sin ògún a lè ẹ̀sìn irọ́ iná ní ń sìn àbárí ẹni tí ń sin ẹ̀sìn àwọn àwọn àwọn àwọn àtàwọn pépé tí ń ṣe wá ní ẹ̀sìn rọ́ọ̀lì òsìn ẹ̀ ti ń bọ̀ ọ̀ṣun á ní ẹ̀sìn rọ́ọ̀lì òsìn ṣẹlẹ̀ báyìí parí pé àpò ìgbẹ̀mọ́ wò fẹ́rẹ́ dúró kí ni ìtumọ̀ ọgbọ́n ló ṣẹ̀sìn ìtumọ̀ ọgbọ́n ló ṣẹ̀sìn tí ẹ tọmọ bí ń jẹ́ irọ́ tó ẹ padà rí ibi tí mùsùlùmí tó wò pé kò bọ ògún kò bọ òòṣà ọ̀bọ bàtálá ọ̀bọ ọ̀tún ẹ padà níbi tí mùsùlùmí náà ti lọ lè ń pàdé pẹ̀lú àwọn wọ̀nyí rẹ̀ sẹ́yìn. tọ́ وإفراد تعالى بالعبادة يقول الشيطان أن يكون تقول قول الله الجسد والخضوع ويقول الله كربكم والطاعة المطلقة أتي تليانيا يعني كيف يوقع شيء كيف تليانيا tí mo gbọ́dọ̀ wọ ẹyin wò ọlọ́run bá nìkan oṣù nìyẹn rọ fún bẹ́ẹ̀ wà á náwó lẹ́yà ní ṣíríkù bí i ahamọ́nù ẹni pé alẹ́ nìkan kò lè bá ọlọ́run ọba kẹgbẹ́ oníbà ṣèkejì kíá iná mọ̀nkíán bó ṣe lò kẹ́ni yẹn tó ṣe lò kẹ́ni yẹn jẹ́ a ṣèkejì ọlọ́run a fún nínú àwọn nǹkan tó ń jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba yìí a lè à ń bẹ̀rẹ̀ pé bá a ṣe fún bá a ṣe ń fún ọlọ́run ẹjẹ́ ká fún àwọn ẹ̀rí ènìyàn náà mẹ́ tó a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tọ́ wọlé ayé sọ̀rọ̀ fún شيء من العبادة لغيره تعالى أقول الدنيا بعد كفنك صيغة الصلاة كالصلاة إذا بيهم حكمة لمن يديهم ǹjẹ́ nílò ọ̀rìn jẹ́ àwọn tí òun fún ẹlòmí báyìí tó wà kò sí àkíńkí òun fún ẹlòmí kò sí sáré kankan táwọn èèyàn ń kí òun tó bí òun ló wà dájú kọ kò sí ńlọrin kò sí. wọ́n fi ẹ́ẹ́rì àkíngbàwẹ̀ nítorí kankan kí ẹ gbàwẹ̀ nítorí òkè yìí kò sí ńlọrin wọ́n zakati a kì í yọ zaka wa fún ẹlòmíì tó yàtọ̀ sọ́rọ̀ àwọn tó yọ zaka lọ́ta kí ló tó fi yọ zaka fún ìtòrí bàbá alágbájá ń kò sí yọ. fọ́nà wà hajj a kì í wọ hajj nítorí ẹlòmíì tí ó di hajj tó wọn ní pé tó wọn lè ń ṣe lò pé bàbá hajj bàbá kiri mọ́tò lè ṣe. àmọ́ kí ni kàtí ń bẹ lọ́jọ́ hajj nínú ọ̀rẹ́ òun náà ni káwúlà táwọn èèyàn ń lọ káwúlà tí wọ́n lọ fún àwọn ọ̀dẹ́ ń pe wọ́n lé bí Ibrahim nìyà àwọn èèyàn lọ bẹ́ẹ̀ kí ni kọ́lá àwọn tó tọrọ àwọn dé ni pé wọ́n ní àwọn tó ń mú omi zẹ́mùzẹ́mù bọ̀ wọ́n tọrọ àwọn tó pọ̀ ẹ̀sán jẹ́ tí ó ni ṣe ọ̀pẹ́ akẹ́rẹ́ pé àwọn ìyẹn tó ń rán mú nǹkan àìsíkọ́ àwọn ẹni kò sí ìlọ wọn rárá tó lọ ọmọ sí ọmọ sí kọ̀ọ̀lá bẹ́ẹ̀ náà ni àwọn tàbílẹ́ẹ̀kì náà àwọn náà ló ń gbé nǹkan kan nínú ọ̀nà tó ń jọ mọ́ hajj ń gbé sí India wọ́n ń gbé Pakistan tó kò ní sì lọ múra rí tó sì lọ sí India tó lọ Pakistan tó lọ ń gbé jáde lọ rẹ̀ mo wá di kan jọ́ kan lọ́wọ́ tó mo kà á lọ sí wá di ẹnìkan wípé kí ló tẹ́lẹ̀ pàtàkì Pakistan ló ló hajj lọ́jọ́ wúra lọ ó ní ń wẹ̀ wọ́n bá wà láì wọ́n láì tó rọ́nà nìkan bọ́lá wọn sábà ló ń pè láyà fún rọ́nà ó ní wẹ̀ ó ní àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ lọ́tọ̀ ó ní kọ́lá fún òkè ṣe wà yìí wọ́n ti lọ sí India wọ́n ti lọ Pakistan wọ́n ti lọ wọ́n lọ́wọ́ lọ́wọ́ rárá ní lóde ọlọ́run bí ní ìgbàgbọ́ àwọn ẹni pé nǹkan àwọn ọlọ́dẹ ṣe ní wá báwọn àwọn ọlọ́dẹ ṣe ní hajj tí àwọn ò tí ní fẹ́ràn ìgbàgbọ́ tó jiná káwọn àlọ́ ti múra tó àwọn káwọn ọlọ́dẹ ṣe fẹ́ràn ìgbàgbọ́ tó jiná ní India àti Pakistan ẹ̀ ọ̀gá tó mo fẹ́ ló bẹ̀ ni pé èyí tá a bá ti rí pé ń jọ èyí tí àwọn ènìyàn tí wọ́n máa ń gbé nǹkan kan nínú nǹkan táǹkà yìí àwọn ènìyàn bí láti mú àpèjúwe rẹ̀ wá. wọ́n dọ̀ áàrù àdúrà ọlọ́run wa làwọn máa ń pè àwọn ń pè ọlọ́run làwọn máa ń pè làwọn ń bẹ̀ ìbáradà lòun náà ẹ̀rí gbogbo nǹkan táǹkà láfẹ̀ẹ́ yìí àwọn ọmọ ẹ̀rí rẹ̀ wá lọ́wọ́ àlùkò àrùn rẹ̀ ìdíkàmúlá ti sọ̀rọ̀ àti الله قال إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا يريرون يعني الصيام الله قال يا أيها الذين آمنوا كتب عليكم الصيام الزكاة ولله على اللغة ويؤتون الزكاة وهم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيمون الصلاة ويؤتوا الزكاة. سو الحج ولله على الناس حج البيت. شدي هيو أقل أمواني. يقولوا أنا إني كيما شاور كريم. فقبل أن يوصوا على عدوى الشيء. طلبني أن يأخذوا عيوني أصل لكم. ẹ pè ní ìdánilóhùn ẹni kí inú wá bí wá ní mo ṣe bí wá ní ìrọ̀ tí mo bí wá ní sáwẹ̀. ǹjẹ́ nínú Ìlọrin ǹjẹ́ àdúrà ǹjẹ́ àmọ́ ń gbé àdúrà fẹ́lẹ̀ ní àdúrà ètò fẹ́lẹ̀ ní mọ́rùn-ún bá ìlú ní. tó àlàyé ó ti wá nínú rẹ̀ dáadáa ìwé ọlọ́run àti ìrẹ̀kún sàánú àwọn tí wọ́n ń ṣe sábàlẹ̀ tó ń kí òun fẹ́lẹ̀ ní nìyẹn ẹ̀bọ̀ pọ́ńbélé bẹ̀rẹ̀ yẹn ṣe ẹ̀bọ̀ bàbá rẹ̀ tí ó ń gbàwẹ̀ fún nǹkan mi ẹ̀bọ̀ pọ́ńbélé ní oṣù ara ẹni tó ń yan ọ̀dà ká nítorí nǹkan mi ẹ̀bọ̀ rẹ̀ yẹn ṣe ẹ̀tọ́ lọ hajj nítorí nǹkan mi ṣe pé ó gbé àjùlọ síbi kan ẹ̀bọ̀ ní ṣe bóyá wọn lè fẹ́ wá wo sùn wọn ní níbi àpẹ òun lọ́wọ́ lè ṣe tàwa fún ní mọ́nà ti fi àpẹ wọ́n sọ pé ẹ̀bọ̀ ló ń ṣe yìí ẹ̀bọ̀ torí tí ń wọ ṣàwáfù yẹn ó mú ẹ̀rí rẹ̀ wá kúkú báyìí náà ni tọ́ àtúnwá o wá pé ẹlòmíì ẹ tí mo ti di wá ó lè jẹ́ fáwọn àtàjù kó nìkan bí ìlà mọ̀ pé àwọn ń pè nǹkan nítorí àkùsọ lọ́rùn tí ó pé iṣẹ́ àlàyé rẹ̀ kò yí ẹlòmíì kò yí ẹlòmíì. kẹ́ gbogbo lọ́dọ̀ ẹni tó yàtọ̀ sí ọlọ́run ní nǹkan tó ṣe pé ọlọ́run ọba nìkan ló sì lè ṣe nǹkan yẹn yọmọ ènìyàn lè ṣe é ẹni tó tọ lọ́wọ́ rẹ̀ bóyá ń bẹ láyé ni ẹni yẹn ti kú ni ọjẹ́ àfáà ni kódà ànẹ́bí sọ́ọ̀ wọn wà lè ọ̀fẹ́ náà kí ọmọ tọrọ nǹkan tó ṣe pọ́lọ̀ ọba ni màá ń ṣe fún yẹn kí ọlápẹ̀jẹ́ kí o ní ànẹ́bí fún mi lálàáfíà anábì ìfimi lọ́kàn balẹ̀ ìfimi lọ́kàn balẹ̀ ọ̀túlù ìfimi lọ́kàn balẹ̀ owó táàbí anábì ní ìfimi lọ́kàn balẹ̀ kọ́nà ọlọ́run gan anábì gan máa ń dé lọ́nà ọmọ ọkọ ọlọ́run o ìfimi lọ́kàn balẹ̀ ìwọ̀n rọ̀ pé á òun pé òun gbé ìbáàdà àdúrà pẹ̀lú mi tó gbogbo ẹni tí bá ń pè é lónìí ọ̀tọ̀ sọ́dọ̀ ṣe ń tọ́lọ̀ wọn ń ṣe ó yàtọ̀ ní ti kẹ́ni pé lápájá wáyé àyíkẹ́ ọ̀rọ̀ fẹ́ ẹ̀rí tó mo pe ẹni yẹn náà ni àbí mo pè pé wá ń bí ìdí ọ̀rọ̀ fẹ́ tó pípé náà ni ó yẹn náà ń jẹ́ ẹni yẹn ní tí mo ti pé òun tí mo pé fún òun tó lè ṣe fún mi ni àbí tọ̀ kì í sọ́wọ́ ni wọ́n ń ṣe yíò fún yàn àmọ́ ọkàn mi ọ̀bálẹ̀ èyí lọ́rọ́ bí èèyàn rí jíjí èèyàn rí owó ná ìṣẹ̀lẹ̀ ayé le gbogbo ẹ tí máa ń pe Sheikh Abdul Qadir Jailani ṣẹ́ni tí máa ń dùn ní lára àwọn tó ń ti kàdírí àti àdúgbò àyè ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ tí wọn fẹ́ táwọn ń lọ. ọ̀la àwọn tó bẹ̀rẹ̀ ká fánà wí tó parí àbí ìdájú rẹ̀ bá yanjú tó ka mọ́ra ìdájí tó yanjú níjọ́ tó bá wọ sáré báyìí tó ẹ̀ lọ́ tí kò bá wá máa kídà á kò lè máa rí òkú bẹ́ẹ̀ àmọ́ ẹni rẹ̀ ọmọ sọ pé wọ́n ah, ní ah, ṣe yìí wọ́n ní ṣe yìí. tó kíní yìí àlàyé tó gbọdọ̀ kílẹ̀ tó kálukú wá ní ọ̀gá ìgbọ̀dọ̀ kílẹ̀ tí a nínú ara wá ti gbọdọ̀ síra wá nítorí kí n táàmù lọ bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba lélẹ́yìí.

ọ̀la ìwò ní ẹ̀rí kan tó fi lè pe àfà kan bí kò kó kó sí nǹkan fún ọ. tó wọ́n á sọ wípé àwọn tí wọ́n ń ṣe kínní yẹn àwọn oníṣáwí ogún tọ́dọ̀ wọn wọn àwọn tí òfin sọ arúgbó ti ń ṣe náà ń kàlí náà ń náà ń kàlí ó kú sọ láwọn máa ń ta náà ń kàlí ó kú sọ́dọ̀ tiwọn náà ṣe pé ìpínlẹ̀ lórí ìpínlẹ̀ àkọ́kọ́ lọ́wọ́ gbà náà ṣe pé ẹlòmíì ni bí àtọ̀tọ̀rọ̀ ti pé ẹni yẹn kí bá ń ṣe káì kò lè jẹ́ mùsùlùmí náà ẹni ò lè jẹ́ mùsùlùmí àti kẹ́ni yẹn kó túbá kù mẹ́ tí a bèèrè kú sí irú nǹkan báyìí òun pè àfa àtàn àwọn pàdé tó pọ̀ gaba àwọn èèyàn máa ń búláàlà dẹ́rù pé ọlọ́run wọ́n pè ní wọ́n máa ti bẹ̀ pọ́n ṣe láìlá ayé aláwọ̀ ni wọ́n pe àwálù ẹ̀rù pé láìlá ayé aláwọ̀ ni wọ́n pè ní. tó àyàn sì ń ṣe kẹtẹ́ wọ́n ṣe ní pẹ̀lú gbàgbọ́ pẹ̀lú gbàgbọ́ ni tó òun náà ni pé gbogbo ẹni tí bá ń pe ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run ọba tí ń pe pé kó ṣe nǹkan fún un ẹni yẹn kò sí yàtọ̀ láàrin rẹ̀ àti àwọn tí ó pe ọ̀ṣun o ẹni tó bá lè yàn ń bọ ọ̀ṣun ẹ lè rí ẹni tí ń bọ ọ̀ṣun tí ó ní mo fẹ́ ṣe kí ni tẹ́ ẹ̀ lè rí pé ń wà nǹkan níbẹ̀ ni ẹ lè rí ẹni tí ń bọ ògún ìtàn wá níbi òdòdó pé ń wá sí bùkátà ń bí ámẹ̀ ni tọ́lá lágbájá ń bọ ògún ni lágbájá ń bọ òkà ni nǹkan wà náà ní pé wípé ní fẹ́kíbù káàtì àwọn kó bí yá mẹ́rin bẹ́ẹ̀ náà wà ní gbogbo ẹni tí báwọn lè ń pe nǹkan kan ń pe àfáà kan àfáà yẹn bẹ láyé ni àfáà yẹn ti kú ni ọjẹ́ ni ọlọ́run ni ọjẹ́ wòlíì kan ni ọjẹ́ ṣéwù kan ni ló wá ń pè é ẹni tí mo mú sí àpòkọ́lì jìlá ni wá torí ẹni kò ní sọ bàbá mi làpòkọ́lì jìlá ni àbẹ́rẹ́ kan lè rí bẹ́ẹ̀ tí wọ́n rí tọ́jú bàbá rẹ̀ òun náà tó bá pè tó lè fáìtì fún pé bàbá mi nìyí o ẹbọ nìyí o náà ẹbọ nìyí o náà ẹnì kan ò lè jáde wọn tàbí bàbá mi làwọn láti já ní àbí àfihàn ti ké sọlì ké sọlì tọ kí wọn ní ó àbá àgbà àgbà òmìnira èdè ń pè tí a bá ta òmìnira ọ̀dọ̀ rẹ o wọn sùn ẹ àfa gòkè mi o ọ̀run sọ Yorùbá ni ọ̀run sọ ní lábáwá ni. àbí ìwúlò fi ń sọ ẹ̀bọ gbogbo ẹ̀ ẹ̀bọ náà lè ṣe ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọ̀dà bàbá ọ̀nà sílẹ̀ alimi ní alimi náà sùn lọ rẹ̀ alimi gbàgbé mi bẹ́ẹ̀ rẹ̀ afá bẹ́ẹ̀ rẹ̀ sánú afá ìyẹn mọ́ ọwá ń pè wọn abájáde àti gbogbo ẹ̀ńtẹ̀ ìṣòro ẹ̀pọ̀ gbà ní pẹ̀lú ọlọ́run ọlọ́ ìṣàlá ọlọ́run ni wọn mẹ́rin yẹ bẹ̀rẹ̀ irú máa ń àwòrán ìdílé àkọ́ wọ́n tó bí lè fi ẹnu mí tó yàtọ̀ sọ́lọ́ òun tó ló kó ṣe nǹkan fún ọ láàbò hánilẹ̀ òbí ìlú wa ní àwíjàre wo fẹ́ ní púrúfù wo fẹ́ ní ẹ́fídẹ́ǹsì wo fẹ́ ní tó ló fi ọlọ́kàn balẹ̀ pé ntí ntí ń pè é nìyẹn lélẹ́ yìí tó ń lọ lọ́wọ́ ni tó ń lọ dá ọ ni tó ń lọ dá yé ni tó ń lọ mọ nǹkan tí ń ti ọ ni láàbùrọ̀ láti lọ ń bìyì olúwa ní fa iná ṣe dáàbò bó ẹ̀ńdà rẹ̀ bì ìṣirò rẹ̀ dọ̀dọ̀ lọ́wọ́ inú sọ́dọ̀tò lẹ̀ mìíràn àyà one seventy seven náà àyà ti ń kà yìí olúwa wá ní ìnáwó lẹ́yìn òfúlẹ́ṣọ̀ káfíìrò kékeré ní òní làmẹ́ẹ̀ èèyàn nílà wọ́n fi tẹ́ ẹ bá ti rú nǹkan báyìí èèyàn ṣe bọ pẹ̀lú ọlọ́run ọba ẹ ṣe bọ bàbá àtọ́lágbé ọlọ́run gbàgbé ènìyàn à àbí wọ́n fún ọ ẹ máa wọ wọn lọ wọ. عبد القادر يا ولد أم الخير لا تنزاني أرى من نجابك والله يكون bí kẹ́rin kan lọ pé ọ̀sùn ìyá ọ̀sùn kí ni yàtọ̀ yìí kò sí yàtọ̀ inú ọ̀rẹ́ mi bá wà láyà ní ọ̀rẹ́ mi o à kẹ́lẹ́bù kí ní sàn ẹ̀rìn jẹ́rẹ́ yìí ẹ̀bọ ẹ̀bọ ọ̀rọ̀ ẹ̀rí kọ́ ilé mi o wà láyà fún ìlà ìrẹ̀lẹ́lẹ́ àwọn èèyàn ń ṣe ó tún bí fáwọn tó ń gbapò wájú ọlọ́wọ́ bá fáwọn tó ń gbapò ní àti ìwádìí fáyà kùrá láyà táǹkà yìí o tí ìwádìí fáyà kùrá láǹkà ẹ tó bẹ̀rẹ̀ ti ẹnu mi tó yàtọ̀ tọ́rọ̀ ẹni yẹn kò ní là ó kìfìrí lẹ́nu yẹn o tó bá kú kò ní wà ìjẹ́ ńlá ọlọ́run o kò sí yàtọ̀ láàrin ọ̀ṣun àtẹ̀ntí ń pe ògún àti ọ̀bà kálá ìdẹ́gbà ló kò sí àtọ̀ ní pé tẹ́ báwọn lè wo àwọn kan tí ń jẹ́ ògùn ọ̀ṣun kí nìkan yìí náà ẹ lọ lè wo ìpínlẹ̀ wọn ó ní kí ni wọ́n ó ní èèyàn ni wọ́n èèyàn làwọn náà èèyàn ni wọ́n sọ òun pé ó lé o ó burú o ó burú kí ọmọ ọgbẹ́ ẹnu nítorí àtọ̀tọ̀ náà ìtò tó wà lè jù ní kí olóhùn fi ń ṣe síkìrì bí kì í sọlọ́run òfin ti àdíkìrí ṣe ẹni ọ̀rọ̀ yẹn kò ẹnìkan ní àti ọ̀rẹ́ ni wá nígbà ó wá wá sí wọ́n á sọ fún pé ẹ pé wò ní ṣe fún yín o àbẹ́ ẹ ara yín o ara yín ẹ ní ẹ̀sìn máa ń lọ ibi sàárì kẹlọ tọrọ nǹkan mo ní ẹnitẹ́rárí bí wọ́n lè ń pe ọ̀tún ọ̀tún tó ti lọ́dí wá kí lẹ́rìí fún ọlẹ́lẹ́bọ ni ó sì wá pẹ̀lú ìjàmọ́ ẹ̀rí wá wá ní ìwé ìwà ìwà ìjọ tó ọlẹ́bọ ni mo ń sọ kí wọ́n ní tẹ́wọ́n ṣe ń yàn àwọn olóyè àkọsílẹ̀ wọn àwọn fi àfáà wé ní orí ọ̀tún àbà mo ní òkè tẹ́bára ẹni tó ń pe ànẹ́bì ẹ̀ta jésù pé jésù máa ń gbàgbé ní jésù tó sì ní kílọ́ọ̀tì àkọlé ẹ̀kọ́ nù mo ní ọ̀yà tí ànẹ́bì ẹ̀fà yìí tó ju jésù lọ àwọn ọ̀yà padà ní mo tó bá gẹ̀ẹ́dẹ̀ báyìí ló wà láwọn olókè rẹ̀ kílẹ̀ ló sọ tẹ́bára tó ń pe ànẹ́bì ẹ̀ta nìsín. á sọ fún ibi ìṣẹ́ máa ń fi ìta ìta lọ́fún ìta the blood of Jesus pé ẹ̀jẹ̀ Jésù ní àgbọ̀gá àkèkèrè gbà rẹ̀ lẹ́yìn dé tó ni mùsùlùmí tí bá pe ẹlòmíì tó òun tẹ̀ tó wá fún Jésù lẹ́yìn ti ẹ̀gbẹ́ bẹ̀rẹ̀ wọ́ọ̀dì títí títí àwọn kírísítẹ̀nì yìí lọ tó òun náà ní kí ẹ ẹ máa pàwọn èèyàn sákíyèsí ẹ sì máa ká sínú táwọn èèyàn bá ti ń ṣe ẹ wọ́n bá wọn wí ẹ wọ́n bá wọn wí lẹ́yìn la ilaha illallah والله كما إلي يا الله وقل ادعوا الله أو ادعوا الرسول أو ادعوا الله أو ادعوا الرحمن أيام تدعوه فله الأسماء الحسنى هو يعني سيدنا كيف الله أبي كيف الرحمن àbí àwọn orúkọ ọlọ́run àtìmọ́ ọlọ́run ó tún náà kẹ pé lẹ́yìn rẹ̀ kọ́dà ìgbọ̀rọ̀ pé yàrá tó lẹ́lá yàrá tó lẹ́lá yàrá tó lẹ́lá nǹkan náà yà fún kí ni wàlúwàá yàrá mi ṣírí fìtìmọ́ ọ̀wà ẹ̀bọ̀ ibi dùn á ní wọn àwọn wàlìsìgáàtà dúró tì ní ẹni pé àdúrà náà ni ìdí mọ̀ ní ìtàdúrà náà lórí ìdọ́tì náà ni ìrànlọ́wọ́ náà ni tó bá pè é nìyẹn fún wa ní ìrànwọ́ rẹ̀ ìrànwọ́ tó ṣe fẹ́ nìkan ò lè ṣe àfọlọ́run tó ọ̀rọ̀ àdúrà yìí yẹni pé kìkì ẹlòmí yìí ó pàtàkì gan pàtàkì gan kódà ẹ̀yẹ tí wọ́n ti kó rẹ̀ tí wọ́n tún àwọn lọ́nkàrí rẹ̀ kan náà ẹ̀lú ni wọ́n kò ní lọ́nkàrí àṣírí gbé tó máa ta òun náà ni pé máa ta tẹ̀yìnróṣù mẹ́yìnróṣù tẹ̀yìnróṣù mẹ́yìnróṣù tó yọ ọmọ sanu tó wà ní àwọn ẹ̀wọ̀n ní adàdí kan làwọn lù lórí báwọn tó tẹ bá lu adàdí kan kò tí tẹ bá lu láyé àlùjọ tó sì lé ní ó pa àlùjọ náà kan ni alúgbẹ́ni tọ̀túnṣù dr fàtàdá ìlú ó pàlìjẹ̀lú kẹ́nu ṣiṣẹ́ bá ti ń pè tí wọ́n ní lónìí wọ́n ní kọ́ọ̀dì ní rẹ̀ ní tí ń jẹ́ kọ́ọ̀dì ní òun náà ní àlìjẹ̀lú rẹ̀ ní ń jẹ́ báwọn àlìjẹ̀lú yẹn wà fún bẹ́ẹ̀ ni tó sùn òdi ẹrú fún fún àlejànú èèyàn àti ẹlẹ́kọ ní ẹ̀sìn mú àlejànú ní igbákejì ọlọ́run wa nù. tòbú àwọn kan yìí èèyàn gbọdọ̀ kí èsì lọ á ń gbé èdè láàyè kódà gbogbo ẹ̀yìn onísáré ẹlọ́dẹ pa ẹlọ́ pa dí inú tí wọ́n ń tó ní ewu ńláńlá wàlúwàá tí wọ́n ń bà lẹ́rù fún onísáré jù láyé òun náà ni ọ̀rọ̀ tá à ń sọ yìí ìpè ẹlòmíì tó yàtọ̀ sọ́dọ̀ ọ̀lọ́ ìsọ̀lá ẹni dákọ̀ ní ìjọ kan fún ọ̀lọ́ ìsàdì fún ẹ̀rọ ìlú àtẹnìyàn ògbóǹkàdì ní wọ́n nínú kàdìrí àlejò ìlú àtẹnìyàn wáyé òkú méjì wọ́n ń sọ bẹ́ẹ̀ nìyẹn pé mò ń lákèéjì kíkà à ń ṣe ẹbọ́n kí nìyí o wọ́n ní kí nìyẹn wọ́n á ka kí nìyẹn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ní abátanú ní náà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bí ẹ mọ́ sọ́jà lè máa wò ní kí n má sọ pé kí n má sọ́jà lè máa wò ẹ ẹ̀ díkà wò kí láàrin ṣe sí torí gbogbo tí mo ń wá kí n bá wọn lè kí láàrin ṣe sí kìnìyàn tí yóò fi bá wọn pẹ̀lú kìnìyàn pẹ̀lú ẹ̀sìn. so wàlláhi.

oníkà bá rẹ márùn wọn ni ìlọ ẹgbẹ oṣù oṣù sí ni wọn jàníyà ni wọn kàdìríyà ni wọn bóòlù ti fẹ bóòlù ti fẹ kà bóòlù ti fẹ kà bóòlù ti fẹ kà kí làwọn bàbá yẹn wọn lè ṣe lákòókò tó lè fẹrẹ kí wọn ṣe padà síbi tó ń dé gbọ́n kí ní yọ wọlé tọ̀wà ní kí sáré náà wọ́n náà bèèrè súnà lẹ́tẹ̀ tó lè ní oúnjẹ ìpìlẹ̀ wa nílọrin yìí súnà ni torí òkè súnà ń bẹ àdúgbò kí ni òkè súnà ń bẹ tẹ̀lé òkè gígírí ni òkè kàdírí yàdà òkè tìjàrí yàdà kò sí jẹ́ ká padà sí ibi tí ó tẹ́ tó tó jẹ́ tó jẹ́ pìlẹ̀ báṣẹ tó bá jẹ́ pé nǹkan tó rọrùn láwọn ń dánwò ń bẹ̀rẹ̀ ìrọ̀lá tó ní ẹ̀rọ fojú fò ẹ̀dá kẹ́ àmọ́ tí ò rọrùn ní bẹ́ẹ̀ ní tí ò rọrùn tí ò lè fi gbé láàrùn tó nǹkẹ́ ló tó lẹ́gbẹ̀ẹ́ nìkan kò kí ẹ pé mójútó mẹ́ àfọwọ́ àti àwọn tan yé jẹ tó tan yé jẹ tó kó tó padà sí àgbákò lọ́dọ̀ ọlọ́run ọba ètò ojú ọ̀nà rẹ̀ ọ̀tọ́ àbí. Hmm. ọlọ́run bá ní inú ilẹ̀ rí na يكتمون ما أنزلنا من البينة من بعد ما بيناه للناس في القتال أولئك يلعنه فيلعنهم الله ويلعنهم اللاعنون قلوا على بوانتي ọba mọ òdodo lórí ọ kílẹ̀ sí ọ yàtọ̀mú nana ọ̀zẹ̀lẹ̀ ọwọ́ ń pamọ́ ọ̀lẹ́ka àdúgbò bínú ọ̀lẹ́ka wọn bínú ọ̀lẹ́ka sọ̀rọ̀ ọ̀lẹ́ka kórìíra rẹ̀ nígbà tí wọ́n bẹ̀ yẹ náà olè náà tuntun ti sá sọ́run ti sàlẹ̀ rẹ̀ tó kílẹ̀ bàjẹ́ ní Quran ẹwà e yà Quran zaka ó kílẹ̀ bàjẹ́ ẹ̀rùn kí ló fa ẹbọ ẹbọ àkọ́kọ́ níjọ́ sí ẹbọ lẹ́yìn ọ̀lẹ́bí ni wọ́n ìbáwọn èèyàn rí náà àwọn èèyàn lọ lè ń bá wọn ọmọ fẹ́ràn wọn tó tó kù láyé bàtà kúta wọ́n ṣáàmì ṣe àkọjú ìtàn bàbá fi ní fún kíni lẹ́yìn bàtà ojú ọmọ àwọn tó ń ṣáàmì yẹn kì í ti pẹ́ bọ́ọ̀lù àwọn níbi àwọn tó sàmì lásán àwọn lọ lẹ́gbàá tó lọ tán àwọn míì dé àwọn ọmọdé àwọn ọmọdọ́mọdé ṣètọ́nù wa bá àwọn ọmọdọ́mọ yẹn pé ẹ mọ tí àwọn bàbá yín fi àwọn kìíní ìṣe ọláwọ̀n mọ̀ tí tòun wá ti dé bá àwọn tó máa mọ̀ ọ̀nà. àkàndá abẹ́rẹ́ àṣírìkì sí ọ̀hún bẹ́ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ lórílẹ̀ ayé nìyẹn kí ni bá dé bẹ́ẹ̀ àdúrà tí o bá ti gba yín ẹ lọ bẹ́ẹ̀ lọ sí kéèrè lọ sí tọ́lọ́ tẹ́sán lọ rẹ̀ o ó ti fún yín bí n ti ń jẹ́ òòsà bó ti bẹ̀rẹ̀ nù òòsà gbogbo tó bá ti wá wà tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó ń yé bàbá láàtì láàtì sànù mi ẹni kí sọ̀rọ̀ yìí ó bá mi kú kò bí ẹbọ ti bẹ̀rẹ̀ nìyẹn kí ló yàtọ̀ pẹ̀lú kí wọ́n pe àwọn wòlíì lọ kí ló yàtọ̀ yàtọ̀ tó wọ́n ní pé ntí ẹni tí mo bá lọ sí pé gbogbo tó bá wá ń fi mú nǹkan báyẹn pamá يكتمون ما أنزلنا من البينات من بعد ما بيناه في الكتاب فلواني ليه بقى تلعيد كليه فلواني أولئك فيلعنهم الله هو يلعنهم الداعين الله هو اللعنة يعني كان هي أن اللعنة أن يلعنهم في الله يوم واحد olúwa ní ilẹ̀ lẹ́bí ilẹ̀ táàbù àfáwọn túbá túbá nìkan ó ti rí ó ti ṣe bẹ́ẹ̀ wọn padà túbá kí ọlọ́run ṣe mọ́ bí a ń bẹ̀rẹ̀ sí ní máa ṣàlàyé padà báyìí ó ti ń sàrùn ìyànjẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wọn padà ó pè á ìbá eléyìí lọ́mọ́ wà á fúlẹ́ṣù ó ti wá ṣàtúnṣe gbogbo tó ń fi bàjẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ju tó ṣe wọ́n bẹ́ jẹ̀nú wọ́n ṣe àlàyé àlàyé yẹn wà pọ̀ lórí ọ̀rọ̀ olùwà ní ìlú àwọn báyìí ẹ̀rìn ọ̀lẹ́ ìka àtúbọ̀ àlejò ní ọlọ́wọ́n bá túbà wọn túbà túbà wọn tó ọlọ́kọ́ ṣàtànù àkóbá túbà gbogbo wa náà wọ́n náà bí irú ìlérí kéèyàn lérí tí mo lérí nǹkan báyìí wọ́n ní pledge tí mo mo mo I pledge to Nigeria my country eh, to be ṣe kí to be faithful loyal and honest ẹ̀wọ̀n kan kí ló dé tó lè mọ kó lè mọ pledge fọ́lọ́wọ́ bá rẹ̀ wọ́n lè yẹ máa pledge fún wọ́n lè yẹ máa pledge fún ẹ̀rí kó clear náà pẹ̀lú àpèjúwe yìí o àná bẹ̀rù wò olúwa ní yòókùn nàbì nàbìrì ọ̀yà kàfún yóò mọ̀kánà ṣàrùhù عبادة نرى النبي في من نذر أن يطيع الله فليطعه وطبعا ليري في مفسر الأشياء أنا اللي هم ليري في مفسر إذا كنت تكي هو اللي كي هو فتفو كي هو honest ẹ̀sìn ni àbẹ́sìn kọ́ ó tó wáyé pé nàìjíríà ni wọ́n mọ̀ ní wọ́n ń pledge fún pledge for your Allah lérí fọ́lọ́wọ́ bá rẹ pé ọlọ́run ò ń jẹ olódodo fún ọ ń jẹ onífọkànbalẹ̀ fún ọ ń sì jẹ ẹni tí yóò láfọkàtà tó bá ní ti jàmbá pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ẹ̀sìn rẹ ọlọ́run. so ẹni kí wọ́n á máa lọ jìnnà bìí àbí kí n máa yẹ kí n máa lọ jìnnà kí n padà ẹni tí wọ́n lérí fún nàìjíríà included fún nàìjíríà àti sọ pé kéèyàn gbé ní tó bá ń jẹ́ ìbáradà fún nǹkan míì ènìyàn ṣe kéré òṣèbọ̀ nínú nábùrù yẹn náà lè sè kí lápè sábẹ́ nìyẹn bá ní lẹ́nu mìí ilé nàìjíríà é ìgbọ̀dọ̀ ti jàǹbá fún nàìjíríà yìí àwọn kò sọ̀rọ̀ nàìjíríà tó ẹni lẹ́nu àtìgbà kò ti jàǹbá àdìkọ́lá tàbá ní ìdí àbáyé kìlọ́ọ̀rù mọ́lẹ̀ ká kó jẹ́ tó wá di kó nàìjíríà lẹ́nu owó rẹ̀ ọmọ nàìjíríà tó ìjọ nàìjíríà ni pé ìlérí rọrùn lérí rọ pọ̀tà àfáà níbi ti jẹ́ náà o ṣírkùn áfíà òun ni tó kéré ni tó ọ̀nàdó lẹ́gẹ́rẹ́ ìlà wọ́n dábùsù wọ́n máa ń dún nǹkan torí pé tí èké torí tọ́ lọ́rùn náà máa fi dùn bóòlù yẹn ti máa ń lọ kògbà tó bá ń pariwo pé mo dún torí tọ́ lọ́rùn ó dún nǹkan yẹn fún nǹkan tó lọ ní kó dún nǹkan fún ìtọ́nà wa ni kéèyàn ó dún ẹran fún kó dún màálùú kó dún àgbò kó dún ewúrẹ́ kó dún adìẹ gbogbo tí a máa ń jẹ kó dún fún nǹkan mẹ́rin náà ni kó mẹ́rin náà dún nǹkan fún àkọ́kọ́ ni gbogbo ojú gbogbo ọ̀fẹ́ jẹ́ ọ̀fẹ́ jẹ́ ńlé ọ̀fẹ́ jẹ́ lọ́jà tí wọ́n ta máa jọ jẹ́ ẹ̀fẹ́ ṣe ìyàwó kẹjú ẹ̀jẹ́ tẹ́fẹ́ ẹ̀rẹ́ ti ìyàwó kọ́mọ́ pẹ̀ràn àbí ìhun ní ẹ̀lẹ́lu ẹja tó ẹ̀lẹ́lu kàmí náà ẹ̀lẹ́lu ara ẹ̀lẹ́lu ẹ̀ tó àmọ́ tó bí lè mú ọyọ ọ̀bẹ pé mo dú kọjá pé tó ọ̀fẹ́ jẹ bóyá ẹran lójú ní mọ̀lú lójú níbí làkúnmí lójú níbí gbé ewúrẹ́ lójú ní kọjá pé tó dú fún náà àkọ́kọ́ náà ẹ̀kejì olùkọ́ni pé èèyàn dùn fún àkíkọ́ ebi èèyàn bí ma níjọ́ keje èèyàn wá pa ẹran wọn kílẹ̀ ń pẹ́rọ àti àkíkọ́ rẹ̀ wá òfìrí òfìrí ẹran ẹran tí ọlọ́run ní kọ́ pa ni ẹlẹ́fẹ̀ẹ́ta onínú ọdún léyà kílẹ̀ ń pẹ́rọ fún àǹpalẹ̀ àǹpalẹ̀ yá ni níjọ́ àkọ́kọ́ níjọ́ kejì níjọ́ kẹta níjọ́ kẹrin léyà náà pa ẹni ìwúṣe kíni ó fúlẹ̀ níwájú ọlọ́run kò sí ọ̀daràn kankan kódò tó ba ládàá ni ẹlẹ́ẹ̀kẹrin òun ni ẹran àdáyá tí ẹ bá lọ sí hajj ní maka lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin yìí pọ́pùsì mẹ́rẹ̀ẹ̀rin yìí gbogbo tí ẹ bá dùn nǹkan fún èèyàn kéèké ó dùn kó tó o lára kéèké mo dùn nǹkan fún òun mo dùn nǹkan fún wa àdúrà ni ẹ̀sìn àdúrà ẹ̀ẹ́ ìgbòlá fẹ́ gbé wọn mẹ́rẹ̀ẹ̀rin yìí níbo lànàbì tí ń sàdúrà ti pẹ̀rẹ̀ rí sí ní kò sí omíkọtẹ̀ wọn lọ lè kíyè sí ẹ̀ríkẹ́ ó ti ní ìpìlẹ̀ ìjẹ́bọ nínú nù ó ní ìpìlẹ̀ ìjẹ́bọ akíkùrọ̀ ánú tó àwọn àtikẹ́ ni àwọn àpẹẹrẹ ti ṣùgbọ́n àti bá rò sàárà ni sàárà kí sàárà ni sàárà yẹn o torí gbogbo ẹgbẹ́ bá wọn ṣe kọ́mọ́tò lẹ́ẹ̀mọ́ o kò sí kò jọra wọn àtúwájẹ́ pé náǹkàlí ni náǹkàlí yẹn sì ní tẹ́wájú pé ó ṣàìsẹ́ yìí sàkáàtì 41 tó bá ti wá sàtán kò sàbúnjọ méje kó wá pa ẹran àti ọlọ́run náà ló nídìí àti sàkáàtì náà ló di ọ̀gbọ́n kẹmọ̀ pé nǹkan ní ti wọ̀ ọ́nù ó ti níra wá di iṣẹ́ ó ti di náǹkàlí ó ti níra wá níyà tẹ́lẹ̀ dẹ́jẹ̀ kalẹ̀ fún ọlọ́run ti wọ́n ṣá ọlọ́dẹ yẹn máa ń ọlọ́dẹ yẹn máa ń pa ẹran fún inú tí yẹn pa ẹran sínú nǹkan bá ní pé wọ́n ta ń kàdé ni ìyẹn pẹ̀rẹ̀ ẹbọ mọ́tàdúrà ni ọ̀pẹ̀rẹ̀ ẹbọ ẹni bá báyàn jẹ́ ènìyàn jẹ ẹran jẹ bí ẹran tó pa sí bí òkun náà ni bí ẹran tó ń pa sí bí òkun ṣẹpẹtẹ bá fún bá àwọn tó máa ń bọ̀ fún wọn pa nǹkan dídì rẹ̀ ṣé wọn á ní kòtò kan á jẹ́ rẹ̀ ni sọ̀rọ̀ tí bá ń jẹun àdúrà ẹni yẹn náà ń jẹun tí ń jẹun òbó ni tó ẹ̀yà tí ká jìnà sí o wọ́n kàn pẹ̀lú ẹran àdúrà ni ara àgbákò àgbákò tí ẹ̀sìn Yorùbá tó gbé wa papọ̀ mọ́ ìsìláàmù nù ìsìláàmù lẹ Yorùbá ara àgbákò tó kì wá bá wa láwùjọ nù ẹ̀rọ náà ti ẹ̀rí lọ sọ̀rọ̀ rọ́ṣùmọ̀ wọ́n ní àyàn di ma wọ́n ti kun wọ́n introduce rẹ̀ papọ̀ mọ́ wa wọ́n introduce Islam papọ̀ mọ́ jálàbí wọ́n introduce papọ̀ mọ́ nankali fún wa nílẹ̀ Yorùbá tó Islam yẹn wá ní ìgbà tó ń bọ̀ ó ti kán lápá kan ó ti kán lẹ́sẹ̀ kan ó ti fọ́ lójú kan náà lọ́ba tó lọ́wọ́ ń bì í ẹyọ kan tó wá ẹyọ kan ojú kan tó ní apá kan tó ní òun náà àwọn náà wá tó yọ gbóngbó akọ apá kejì wọn náà akọ pọ̀wọ ẹsẹ̀ kejì akọ ọmọ ojú kejì wọn náà ọwọ́ akọjúpọ̀ ẹ̀yẹn àwọn bá lọ bẹ́ẹ̀ islam táwọn ti nù ẹni tó bá sọ pé islam tó fọ́jú lélẹ́ yìí ẹ̀yàn rẹ̀ àwọn olójú ẹ̀ àfọ́ wọn tó ti kú tó tó sí fún òtí ìgbé ọdún yìí so òun náà ni pé Allah yẹn máa ń darí rẹ̀ fún wọn tó wọ́n kò ìgbára lé ọlọ́run ẹ̀sìn ni ìrún gbẹ́ni tí ọlọ́ba tó dá yẹn ni wọ́n gbẹ́ni tẹ́ni kankan kí ṣé òkà wọn gbẹ́ni tí ọ afá kan wọn gbẹ́ni tí ọ wọ́n lè kọ́ ò ìbẹ̀rù ọlọ́run yẹn máa ń bẹ̀rù yẹn bẹ̀rù ayé wọ́n bẹ̀rù àjẹ́ kò sáàjẹ́ kankan yọ ọ́ ni wọ́n jẹ́ kan tàn jẹ wọ́n kàn bẹ̀rù bọ́ tọ́wọ́lá jẹ́ àlùjànnú ń dààmú ẹni yẹn ní emèrè àlùjànnú ní dààmú rẹ̀ ẹ bá ti sáwọn kí àbúlé yóò họ àlùjànnú rẹ̀ ọ̀ họ tòkè emèrè ọmọ ní sanidé lórí ọmọ emèrè ọmọ pẹ̀lú ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ níbo náà wà lẹ́gbẹ̀ẹ́ lókèá yóò họ lọ ẹyẹ kódà wọn rọjá ìran kan ẹ̀sìn ni wàlẹ̀ ṣó kí n lè fi ọlọ́run ẹ̀sìn ni wẹ̀lìnàbà kí wọ́n ṣe rí ọ̀rọ̀ lọ́wọ́rọ̀ ẹ̀sìn ní wẹ̀lìkọ́ṣìyà ìpáyà ẹ̀sìn ní wọ̀tẹ̀zẹ́lùlù ìmọ̀ yẹpẹrẹ ara ẹni ẹ̀sìn ní ọlọ́run yẹn máa ń yẹpẹrẹ ara ẹ̀ fún wàá tẹ́kọ̀kọ̀rọ̀ fọlọ́run wàá gbòkú fọlọ́run wàá forí balẹ̀ fọlọ́run ọmọ ẹ̀dẹ́ yẹn kẹ́kẹ́ yẹn tẹ́kọ̀kọ̀rọ̀ fún yẹn tẹ́kọ̀kọ̀rọ̀ fún wọ́n àtúntò bẹ́ẹ̀ ní àlùwá ilẹ̀ ìbáàdà nínú àwọn ìbáàdà oríṣiríṣi àbọ̀hìrán ìtọ́rin wọ̀lbá fẹ́lẹ̀ àti tó pamọ́ wà á yí àbúdà wà ó wà á yí ìbáàdà wà ó ìyẹn máa ń sin ọlọ́mọ bá bẹ̀rẹ̀ ṣó wọn máa lọ́wọ́ pẹ̀lú ìfẹ́ alámíyẹ́ta òṣèlú mu òbí máa ń lọ́wọ́ pẹ̀lú bẹ́ẹ̀ jẹun pa wọ́n máa kí òun ẹni tí wọ́n fi okùn fà tó máa ti fi kọ̀ lórí irun àti wọn fẹ́ lọ mọ́sálásí ọlọ́run ní àpẹẹrẹ mọ̀nàfíkì ni wọn fi ń dá yẹn lọ gbé áhá tí ẹ lọ́wọ́ fi dá rẹ̀ lọ pé kí wọn ti mọ̀nàfíkì lára yín báyìí ẹni ká sì kòrò dé kárọ̀ wọn ní yín wọn kọ́ ìyẹn wọn ti lọ́wọ́ pẹ̀lú ìpayà ni èyí láyà tó lọ́wọ́ bí o ní àyà ó mọ̀ ti lọ́wọ́ pẹ̀lú ìfẹ́ bàbá àwẹ̀ bá ní yóò fi ọlọ́run pé á ah, ń fẹ́ gbà wẹ̀ fọlọ́run ni kéde ru àgbápò àwọn wáyé báyìí ní ṣe àwọn náà tó ṣe ń gbèrú àgbápò láti báyìí oṣù láyé ojúkú báyìí ní ṣe àní ó fi áà ah, ah, ṣe áà ọ̀rẹ́ yìí tó ìyọ̀gbà yẹn pẹ̀lú ìfẹ́ rẹ̀ pẹ̀lú ìfẹ́ ni àti kọ́ọ̀ àti bẹ̀rù gbogbo ẹ̀ sí ẹ̀bá fẹ́ ṣe ó mọ̀ dẹ̀rọ ọlọ́run lórí rẹ̀ ó ní láyà tọ́lọ́run ṣe ọlọ́run kọ́nà gbà ó ní lọ sọ pé ibi gan-an ipe ọlọ́mọdé ọ̀jẹ̀ náà ń rìn ìgbàgbé yìí ń fa wa pé wà jẹ́ náà ní fẹ́ ìláyà ní jẹba wọn kò láyà ní jẹba wọn ẹlẹ́wọ́n lè máa ṣe èmi jù gà táwọn ẹran wíwẹ̀ ní bẹ́ẹ̀ àwọn ẹran wíwẹ̀ ọ̀ ẹran wíwẹ̀ ọ̀ kọ́ra ló tó hó àgbápọ̀ ẹni ọlọ́run ẹni ọlọ́run dé <laughs> mo ní kí ló lè mọ́ mo wà jẹ́ náà torí ojú tẹ̀ ń fi ń sọ bẹ́ẹ̀ tó bá jòkó tó bá dé tẹ̀wọ̀ kó o ti ní àyà tọ́lọ̀ tó wọn á dáná ní òun yá nìyà ìṣètọ́ ló tó dúró ti ó tún bá náà ní jẹrẹ. wàrọ̀jà ọlọ́run lè máa ń kàn tó bá ń ṣe bá dà mọ̀ ẹ̀ kan lára ọ̀rọ̀ rẹ̀ tọ́lọ̀ mọ̀ sí kí mọ̀ fún mi ládà. jẹ̀mí àyè lápapọ̀ gbogbo ìbára tó bá ń ṣe wà ìbẹ́lẹ̀ tó wú lè báyìí kí o máa ṣe lọ́rùn ìbàdíyà pẹ̀lú apákan ìbáàdà àpẹẹrẹ apákan ìbáàdà ló mú lùú nàbá ẹdí ní ọ̀pá kan sí wípé èmi ń ṣe ní èmi ọmọ akẹ́kọ̀ọ́ àánú ní àwọn èrè bá wọn kírọ̀ kí wọ́n akẹ́kọ̀ọ́ àánú. àtìkò ló tó wọ́n ní àwọn àbá aláwọ̀ kí wọ́n kúránì ló máa ń tà wọ́n ń ta kúránì tí wọ́n ta àbí àwẹ̀ là ọmọ igbá rẹ̀ lé ọmọ kí wọ́n nínú àwẹ̀ báyìí náà wọ́n sì máa jẹ gúgúrú báyìí wọ́n sì máa fi ọmọ ta sí à irú ẹni yẹn kì í ṣe ìbádà ní ṣe wọn o inú àánú lẹ́nu yẹn wà o yóò fi ọmọ bàá bàbá yìí wọ́n wọ́n ti máa gbàdọ̀ àwọn igbá àwọn nù. òye kí òun àwọn òye kí òun wọ́n nù ìlú yìí àwọn èèyàn wọ́n dẹ̀ ẹ̀sìn rúmà yẹn lójú déjú pé nítorí pé ọmọ tó kéfèé rí eléyìí àwọn òsì mọ̀ pẹ̀lẹ́ ní ọlọ́run wọ́n ní afárá gbọ́dá wọn òye kí òun wọn àfi kí òun mọ̀ gbọ́ afá kan náà pé afárá mo délé wọn lọ

ọlọ́run bá tọ́lá ìpé wọ́n á fẹ́ẹ̀ tí mú ẹ̀rí wá ẹ̀rí ìbádà ike wo táwọn ń sọ ní gbogbo gbàtà bá ń kí lọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ lá máa sìn ìwọ láti lọ bá ràn wọ́n dọ́rẹ́ ìwọ lá máa sìn láti lọ wá gbogbo àláwọn sọ ọ́nù sọ́tò fatiha ṣé ọlọ́run lọ́wọ́ ń sin lódodo sọ̀rọ̀ wọn wá ràn wọ́n ìlà àǹhàfà òkè ọlọ́mọba mi kún ọpẹlú mi kún ọlọ́run láàpọ̀rọ̀ hánàlẹ̀ òbí bólú ṣe òòlù láwùjá rẹ̀ kankan níbi nǹkan tó ń fi wọn. fa iná máa ṣe sáàbòbò ẹ̀ńdà rọ̀bì yìí ló wà ní ìṣòro rẹ̀ ọdọọdọ ọlọ́run iná wọ́n láyé fúlẹ̀ ṣọ́ká ìrò ló wà ní kékeré òní ìlàjẹ́ ṣeré wọ́n ní wọ́n tàwọn ṣe ìlú ìbáradà wọ́n ṣe ìbáradà tá من أجله خلق الله الجن والإنس ترى الدنيا تغير أشياء الجنون تنتظر بقى شكاكانية أو تقول ما خلقت الجن والإنس إلا ليعبدون لأنني ديني الجنون تبشت كما سميني مفتاحي هو أول دين توحيد الأخوة ولا أخوة يسي هو كتير أخوة يسي لا أخوة توحيد tọ̀fídì ìbádà yìí ọgbọ̀dọ̀ yíyàn yẹn gbọ́dọ̀ máa lò wá àkérò òun nígbẹ̀yìn ẹ̀sìn sábàáyé èèyàn ń sẹ́sìn pé ó sì yanjú lákòókò àti nígbẹ̀yìn tọ̀fídì náà ni wà bọ́ irú wà bá àkérò òun ni tó hàn lẹ́sìn òun náà sì ń lọ pamọ́ lẹ́sìn wà ó awọ́lu dáhùn ti rọ́sọ́lì wà àkérò wa òun níbẹ̀rẹ̀ gbogbo wa àti àwọn ànábì ọlọ́run òun náà sì ní ìgbẹ̀yìn wá sí àwọn ànábì ọlọ́run òun ló wà tí wọ́n ń le jù ló wà sí wọn ló wà tí wọ́n ń lágbára jù ó bá ti ń tẹ́lẹ̀ iná nìsẹ̀ ọ̀rọ̀ tàwọn ṣèdè kéré ẹ̀rìn kéré ẹ̀rìn torí àwọn mi ènìyàn ẹ̀bùn ní wọn láìkí láti máa ṣe wọ́n gbé wọ́n gbèrò ká máa tẹ̀sí ká tó máa ṣe sáni ní agbára sáni ní agbára yóò mọ̀ ní ká máa tẹ̀sí yóò tó yẹ ẹbọ tí kíkẹ́ ní kọjá àwọn àpò oníta òṣèlú ọlọ́wọ́ máa fi ń gba èèyàn ọlọ́wọ́ fi ń gba èèyàn tùmẹ́lẹ̀ lè máa kọjá náà lè rí àwọn ìlú ìjà àrùbá bá a ti máa ń bú àwọn ìdílé ìgbà àrùbá bá tí ò ní láàkáyì ní bàbá wọn ìdílé bá a ti wọ́n fi bàbá yìí mọ kéwú bàbá tí wọ́n á tó ọ̀rọ̀ sáwí kí lójú egbò ọ̀rọ̀ yìpẹ̀ gbé ẹ̀mọ́ wo yìpẹ̀ mọ́ ọ̀rọ̀ jálà bí ojú egbò wa nù bá ti fọ́ kaba rẹ̀ ó bàbá yìí tó ń dé ooo bàbá yìí ti sàlàyé àlàyé wọn kì yé wa sí pé wà láàyè ìlànà búlà rẹ̀ àmọ́ àní gbọ́ àní gbọ́ àwọn tó lu àdírí wojú agbègbàgbò bàbá wọn báyìí látọ̀ wọn jó wa ìdá gbàtọ́ wáyá ọlọ́run padà yé wa tó ló yí wa pé àtúndòdó ni bàbá yìí ń sọ àtúndòdó ni bàbá yìí ń sọ àtàwọn ará ń bẹ lójú ọ̀nà àmì nígbà wọn wọ́n ọlọ́kọ̀ máa kẹ́ bàbá wọn sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́nu kí wọ́n kẹ́lú mi nàlá ní ìtura yìí ní kí wọ́n wí yìí yẹ bíkà tó ti máa ń wí nù ọ̀rọ̀ kídì máa sáré ó fọ́ló níbi tàwọ̀hídì ẹgbẹ́jẹ́ pé ọlọ́run fẹ́ sí ọ̀nà míì fún ọ tó ti máa lórí àríjì kiri àwọn tó pé àwọn jẹ̀mọ́ ìdíwọ̀n rẹ̀rìn ní àyẹ̀fẹ́ bá ti tùmọ̀ ní wà sí àrùgbà tọ́rọ olórí bá mi tàwọ̀hídì dáwà tàwọ̀hídì tó tó wọn àlẹ́bí ọlọ́run bá ń tán wá ṣe lélẹ́ yìí wọ́n ájìlì nítorí ọ̀run ti rí ní ṣeré ní ṣeré àtúwà tí kò tẹ̀ ní sí ni yóò mọ̀ wà náà ni yóò mọ̀ wà nítorí ṣètò ní onídákẹ́ fẹ́ bá ní onídákẹ́ tó àwọn wà sí túnlọ̀ náà wọ́n á tó àṣírí ṣètánì àwọn ọmọ tó àṣírí ṣètánì pé ó ní ríbi lọ ó ní ba ẹ̀sìn jẹ́ láwọn èèyàn lọ́wọ́ wọ́n wà sí tàwọ́fíìdì ni tó abẹ́lẹ́ ọkọ̀ ṣàfihàn sínú àwọn oníwà tàwọ́fíìdì náà lódodo kọ́lá àjọkọ̀ rẹ̀ gbòòtà gbọ́ iná àbẹ̀tò ọjọ́ àti tóbi ọlọ́run àti bẹ́ẹ̀ kó ń ṣàdékò wúlò ní ọgbà àtàwọn gbọ́ àti nítòsí àti ní jìnnà tòtò kó wúlò yẹn òun náà ní olórí wa láyé àti ní ọjọ́ gbẹ̀ndẹ̀ àkìyàmọ̀ tó ṣàrẹ̀ mọ̀ ọ̀hún ìṣúndì وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Níbi ni àṣàlẹ̀ mọ̀ àmì kan, kí ni ìyàtọ̀ sí lẹ́rà mi ẹni tí ń pe láti fi wípé ìyá mi ò ìyá mi ò kò sí ìrìn àjò yìí àtẹnjú ti kọrin ní àbẹ̀rọ̀kọrin mọ̀ ọ̀rẹ́ ní. náà mi ti pé ìyá rẹ̀ bóyá ń gbé òun gbé fò ìyá rẹ̀ wá lọ rẹ̀ ìṣòro wá tẹ̀lé sí i wọ́n ní yé ìyá mi máa ń sùn. àtẹnjú bá lò bọ́ ní nǹkan kan náà ni wọ́n ẹ̀fọ́ kankan orí mi ò ṣé orí rẹ ṣé ọlọ́run ló túmọ̀ tí akọ́lọ́run lọ́ba túmọ̀ ọ̀gbọ́n ọ̀tọ́ apẹ́kẹ́ ìtọ́lọ́run ló túmọ̀ tí wọ́n lẹ́nu pé ọ̀tọ̀ nìkan tó ń pè lórí tí omi kò bá yí ọ̀bẹ̀ kan má pè má má pè ẹlẹ́dàá tí wọ́n rẹ wọn kọ́lọ́run náà ní ń jẹ́ bẹ́ẹ̀ ló ń pè ọ̀gbọ́n àwọn tó ìtọ́lọ́run ní ń jẹ́ ẹlẹ́dàá tí wọ́n mí ni kọ́lọ́run ẹgbọ́n rẹ̀ ṣe pẹ̀lú ọlọ́run ọba kí wọ́n pe ìyá yẹn kí wọ́n pe bàbá yẹn kí wọ́n pe àfa rẹ̀ ọlọ́run nìkan ṣe ní kí wọ́n pe ìpè ọlọ́run ò fánú mi. torí ìyá tó ń pe òun náà òun náà ń bẹ nínú ìṣòro bẹ nínú ìṣòro àfa tó ń pe yẹn àfa yẹn náà ń bẹ nínú ìṣòro ọmọ bó ṣe rí fún un náà ní ìṣòro tiẹ̀ òkú ló mọ̀ pé fún ọmọ ọ̀wà. Nígbà mi, ọ̀pọ̀ ẹ̀rọ àwọn ọmọ ní tí màmá bá ń fún ọkùnrin lẹ́yìn lórí ìlú àṣẹ àdáyé ti jẹ fún gbogbo akọrin ìwé tí wàá ṣe ti jẹ fún nínú ìmọ̀ṣe tí wọn náà parí tẹ̀lé àmì náà parí àgbára bí. alẹ́ tó bá fẹ́ràn tó ọjà sẹ́lẹ̀ náà sẹ́lẹ̀ nù tó bá sálámà yẹn ní sálámà tó gbogbo tí wàá ṣe tó bá tó sálámà yẹn sálámà. àǹfààní mi tó wọn ká pàjọ àlùbá ń ṣe ní sàtúwájú pé yóò kí ì ṣe sọ̀rọ̀ àti ìbọ̀rọ̀ ìníyà tó fi pé lọ́mọ yẹn òkè ogún òdúró oṣù láti ìrọ̀lẹ́ àìkẹ́ ọ̀rẹ́ kan lọ́wọ́ ìmìlẹ̀ sílẹ̀. tòótọ́ apájọ ọ̀rọ̀ wa ní ṣe ńlọ́pàdé àti ìṣe rákìrì ìkàdó àti wà ṣe mẹ́ ìrọ̀lẹ́ nídìí kí wọ́n wá sọ́lára kí wọ́n wá pẹ́ lọ títí kí wọ́n ti sálámà ní ọ̀kọ̀dá owó ọ̀wà ẹ̀. onídìrí àkọlẹ́ máa ń kú ṣé ìyọ̀gá ṣe pẹ̀lú ọ̀pọ̀ ìgbà ìlú ìyá ìlú ṣe kúrò nínú bẹ́ẹ̀ ni ẹni tó bá mẹ́rin wá sọ àdìbà ní àlejò òmíràn òmíràn lẹ́ni ọ̀kẹ́ pàṣẹ́wò náà tó bá mọ̀ ọmọ ní sọ àwọn tó bá gbàgbé ẹ̀rọ ìbàjẹ́ náà. tí wọ́n bá fẹ́ mi rìn wọ́n sọ fún mi pé kí èèyàn kú rẹ̀ pé ní ṣe pé kí èèyàn kú rẹ̀ pẹ̀lú kí èèyàn máa bùn. wọ́n fẹ́ náà yàrá. wọ́n wá ní kí n lọ́fẹ́ náà kí n rọ́pọ̀lẹ̀ kọjá ẹgbẹ́ náà ló kó kúnlẹ̀ náà ọ̀fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ náà ẹ̀rọ ọ̀gbẹ́ rẹ́nà láti yẹ̀yẹ́ yẹn ni tó kọ́lá kó dájú ọ̀rọ̀ ní pọ́líṣì ọmọ tó fún ní pọ́líṣẹ́ǹtì ní lọ́tọ̀ ló kó gbó kúta pa nípa ní ọwọ́ tó ké àmọ́ kúkúlẹ̀ yẹ ìyẹ́ pẹ́lẹ́ àyẹ́ máa ń fi ń ṣe ìwọ́n bọ̀ wọ́n ní oníṣẹ́ pẹ́sìn nítorí ẹ̀yìn onígbàgbé tàbí oníṣẹ́ṣẹ́ tàbí oníṣẹ́gbàmíyà àbúkọlọ̀míyà àbí jàdàbà. tó a ti máa ń dáhùn ọ̀rọ̀ lórí báyìí àmọ́ àsìkò fi nǹkan ní ẹ̀kọ́ tó wọ́n ń tẹ̀lé jàdàbà yẹn kí ọ̀ lẹ́yìn tó di ẹ́ ní kí ọ̀ lẹ́yìn. àwọn ọ̀dẹ̀rí àti ìjànìyà tó ṣe pé ó mọ nǹkan tí ń ṣe nínú kinní yẹn tó mọ̀ tó dá lójú tẹ́lẹ̀ ṣú ọ̀pẹ àwọn kan tí wọ́n ṣe yí rẹ̀ wọ̀ ní tọ́wọ́ tó lẹ́yìn rẹ̀ tọ́wọ́ tó lẹ́yìn rẹ̀ àbáwọ̀ tó ń bẹ inú àwọn tó ń sáré ló pé ìta àwọn ọmọ ìta wọn fẹ́ jòkó pẹ̀lú òní àkíyà kankan ọ̀kadà àwọn ìlú ìdí lásán tó bọ́lá tẹ́ bá sọ pé súbí àyíkọ̀ ní kí jẹ́ súbí wọ́n lè gbé ìdí àwọn tí ń tà wọ́n máa bàbá kan bẹ́ẹ̀ àmọ́ wọ́n ti wọ́n nìsín ọwọ́ ni wọ́n ti wọ́n lè tẹ̀lé wọn tó àwọn ọmọ ẹni lẹ́lẹ́ bí àkàkà pé ara tó jẹ́ àgbákò fáwọn èèyàn ni wọn ń tẹ́ bí àkàkà yìí wọn ọmọ wọn kàn ní ìyá ìyá ìyá wọn ti tán wọn ti dé níbi lọ torí àwọn ẹni kìí rẹ kí o lẹ́yìn àwọn yìí wọn ò ní àkídà ìdá níyà wọn ò ní tòwárẹ́ tí wọn fún ní à ní ọmọ bí ọmọ ṣe kẹrin kí ọwọ́ tó lẹ́yìn ló nìyàn tí owó ní jálàbí tí ẹnu ọ̀pọ̀ jálàbí rẹ̀ jálàbí ẹ̀bọ ni ti mọ́ sàlàyé rẹ̀ òkè tí ò bá ń rí ìlànà yẹn rí kò lè má jálàbí àtúntìrà wọn. àwọn jálàbí pẹ̀lú ẹni ṣe pé ẹlẹ́bọ sáńmú bọ́ndélé àwọn kìbìrì gbà ní ọkọ̀ jálàbí wọn ṣe wọ́n lè sọ pé yóò mọ̀ yóò

ní ten thousand ní adébága yìí ní adébága náà wò nígbà so bídíà ni àwọn kìí fún ẹnìyẹn jẹ kífìrí irú ẹgbẹ́ ní kìí fún ọmọ ọ̀sẹ̀ òun náà kìí fún yóò lè kéde ní adébága náà wọ́n ṣe náà yóò rọrùn tó wọ́n mọ̀ ọ́. Wọ́n máa ń ṣe àtúnwà fún yàn, wọ́n ń sọ pé wọ́lá láwọ́lá wọ́lá wọ́lá lọ́la, ó sì ń ṣe àmì. Nàmlá, ṣáwọ́lá wọ́lá fún wọ́tẹ̀lá, ذكر هذا الخميس lórí ìṣàmì kí ọlọ́run ọlọ́run ti kó dá fún ọlá náà ṣáwùlá wọn náà fún wọn sáré ìlà nígbà nígbà wọn ti ọlá náà ilá ìlà ọ̀nà nígbà wọn bẹ zikiro ni zikiro ni ọlọ́wọ́ àwọn àyẹ̀wò. wọ́n lè sọ̀rọ̀ wọn àmì wọ́n lè sọ̀rọ̀ wọn àmì wọ́n lè sọ̀rọ̀ wọn àmì máa ń dáwọn àtúntàn kọ́kọ́ ṣùgbọ́n wọ́n tó ní máa ń tọ́ńtọ̀ ní máa ń tọ́ ní. ó tako ìdìbò. dídìgbò wọ́n wà ní kíni. wọ́n sọ ìgbà ní wọ́n sọ ìṣọ̀ ní máa ń tọ́ ní. wọ́n sọ ìṣọ̀ òkè pé wọ́n fọ́n ṣọ́ ọ̀rọ̀ ìpé àwọn tó bá ti dápò dìbò pé wọ́n fọ́n ṣọ́ ọ̀rọ̀ ìwọ́n fọ́n ṣọ́ ọ̀rọ̀ àfihàn fún ọ̀rọ̀ inú so ọ̀rọ̀ dìbò ó kílẹ̀ ọ̀rọ̀ àṣọ́kùnrin bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ ó kílẹ̀ ọ̀rọ̀ dẹ̀mọ̀kìrìsíà ó kílẹ̀ ẹ̀ kò ní ju pẹ̀lú ọ̀rọ̀ pọ́ńsọ́bí tó ẹni tó bá ní pé káyọ̀ máa dìbò tó jẹ́ pé olóṣèlú náà ni tó tí ó bá mú àlàyé wá lórí nǹkan tí ó ṣe ìwọ̀nyọ̀ fún ẹ̀fọn ọlọ́pọ̀ṣọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wá pọ́ṣọ̀ rẹ̀ ìwọ̀n wà ní ọmọ táàbù kàdé wá ní àwọn orí pọ́ṣọ̀ wọn tí pdp ní wá pọ́ṣọ̀ rẹ̀ tó ọ̀rẹ́ ọ̀rọ̀ lọ rárá tó àlàyé pé ẹ̀rọ dìbò àbí ṣé kí ẹ̀rọ wọn ló ṣèlú kú ẹni tó ti tún náà láwé bá ẹ dákun ẹ̀rọ dìbò táwọn yọ̀ọ̀dà ẹ̀ lọ́rùn kò ní dáhùn kọ́lá ife ọlọ́pàá ló tún lè fi ọ̀rẹ́ ń jọ ìwọ̀n kọ́lá àwọn tó ń ṣètò yìí lè bá ṣe ń pariwo náà àwọn tó jọ ìwọ̀n ń jọ ìwọ̀n kọ́lá mo mọ àwọn búrọ̀ àtọ́jú ń súnmọ̀ tó ń sòfèlú ní kàwọn tí wọ́n ti parí wọn ní kàwọn tí lọ́wọ́ tó ẹ̀sà ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín o pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín o ẹ̀mọ́ ti kódó ayé olórí lọ o báyìí ó kọ́hún náà wọ́n ṣe kéde ń lọ bẹ́ẹ̀ but sísọ òun náà ti sọ òun ọmọ rẹ̀ jẹ́ amọ̀tọ́ náà ni amọ̀tọ́ náà ni wọ́n lọ kọ́ sáà ṣe àmọ̀ àkúrò ìmọ̀ tí wọ́n ń fọ́ṣẹ̀ tuntun lórí pé kó lọ tako ìbò líle tó gbọ̀ wá. nítorí àpẹẹrẹ wọn nínú báyìí ló ń yẹ lónìí ìmọ̀ ní wọ́n wá dẹ́nu àpẹẹrẹ àbí ìgbà àmì ìmọ̀ ọgbà tó wọ́n fi lágbà kan ní àdúgbò kẹ́kẹ́ ní ọ̀gá tí ń bá ìtàn náà ní ọ̀gá tí ń náà ṣe èrè ìṣòlódò fún tó bá ṣe pé kọ̀ọ̀bì lébà kọ́ra mi pẹ̀lú ìyọba tó bá tọ́lá mi náà tẹ̀lé tòótọ́ àti bàjẹ́ bá ní èèyàn ṣe sùúrù wọ́n sálámà wọ́n fẹ́ ṣe bàjẹ́ wò ní báwọn ṣé òun dìde tiẹ̀ ó mú èrò tó jẹ wá lẹ́yìn ìgbà yẹn ìyẹn lọ́wọ́ ìgbà fi orí kalẹ̀ tó ìṣàlùkàlù wọn ìṣàlùkàlù wọn ìṣàlùkàlù wọn ìṣàlùkàlù wọn